ọ̀rọ̀ kejìlá tó tún jẹ́ ọ̀rọ̀ ìlérí tó lágbára láti ọ̀dọ̀ ìlẹ̀rọ̀ ohun tún rèé o. ṣé wàá lè jẹ́sọ̀ dodo fún yín ọlọ́run tó gbọ́nà àti ìdílé lókè mi náà dìbò ọlọ́run tó gbé mọ́tà yìí lókè mi náà dìbò ọlọ́run kan náà ni ìntẹ́rọ̀fì mọ̀ ni ikú ọ̀pọ̀ jù ni ó di ìbámu ó dé ní ẹ̀bàdìlá kẹ̀kẹ́ sọ ètò dé ní ìṣe àyà yóò sì gbáyìí tí ọdún bá ṣíṣe ní agbèjáde ẹlẹ́hàárọ́ kí ẹni kọ́ máa parọ́ mọ́ mi ẹgbà wá wo ẹ̀yà àgbáyé kí lẹ́ wàá ṣe o sẹ́mà tó dúró dúró lára ni ṣẹ́wárí ẹ̀kí ẹ̀sọ́ tó mú yín kọ́lọ́ ṣe di ayé dúró ní ní ìwọ ẹnìkan máa láàánú tí ọba ti wẹ máa yóò kú lánàá fi yẹn lùbọ́ ni ṣẹ́wárí ẹ̀kí ẹ̀sọ́ tó. ọ̀rọ̀ kẹtàlá. ọ̀rọ̀ kẹtàlá nínú ọ̀rọ̀ tí lẹ̀rọ sọ tó fi lérí sáwọn ènìyàn. àwọn afọ àtẹ́sí wa ń bọ ọ̀fẹ́ bọ́dí wọn mi wọn ní ọ̀rọ̀ náà wọn tó ti tẹ̀lé ẹnìkan wá tí mo kéré wọn ọdún ló tọ̀ kú bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ wèrè wèrè wèrè pèrèkà mẹ́ta tó ní àwọn abọ́tọ̀ dákọ̀ pèrèkà lòun pèrèkà jì ọsọkúsọ sí mi ni ọlọ́sọsọ náà sì kí ní ilé iṣẹ́ rẹ̀ búkú ibi ṣiṣẹ́ yóò lọ́wọ́ ẹ̀ kẹta wèrè kẹta ọlọ́mọ tó onímọ̀ lọ́wọ́ náà sí o owó ogun tí ń kó jọ lọ́lọ́ gbà lọ́wọ́ ẹ̀ dé àti tọ́lọ́ tó ń jẹ̀rọ sínú wọn tó lòun sí à ń jẹ̀rọ mọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹrìnlá nínú ọ̀rọ̀ tí ìlẹ̀rọ sọ bó ṣe lérí sí àwọn ará olóǹde tó fi já sí pé gbogbo wọn pátápátá inú sàárè ni wọ́n wà ẹ̀jẹ̀ àgbọ̀. mo ní ẹ̀ẹ́dẹ́ dáadáa ni ẹ lọ sí olóǹde lọ́ba baálẹ̀ èmi ò dé bẹ́ẹ̀ mọ́ ẹ lọ rẹ̀ kẹ wá bẹ̀rẹ̀ pa mi bẹ́ẹ̀ àwọn tí ń ta kò gbèrè á wà gbogbo wọn náà bẹ́ẹ̀ lọ sàárè ẹgbọn tó wí ọ̀nà ìkẹ́ lọ bí wọ́n lérè ní olóńdè àwọn tó takò òun gbogbo wọn sì wà nù sáré ẹ̀tún gbọ́ sí i. ní ẹ béèrè dáadáa ni ẹ lọ sí olóńdè lọ́ba baálẹ̀ èmi ò débẹ̀ mọ́ ẹ lọ bẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ fún àmì ń bẹ̀ àwọn tí ń ta kò níbo ni à ń wà gbogbo ọ̀nà ń bẹ̀ lọ sáré. mo ní ẹ béèrè. náà ọ̀rọ̀. ọ̀rọ̀ kẹẹ̀ẹ́dógún ibi tí abadé ní àná nìyẹn orí ọ̀rọ̀ kẹẹ̀ẹ́dógún ibi tó ti sọ pé ẹ̀yin ará àbàdàn ẹ kú oríire o ó yẹ kẹ́ ẹ máa yọ̀ kẹ́ ẹ máa dunnú ni o kàábà tẹ̀ ń wá lọ sí Saudi Arabia ó sì wà ní onígàmbàrí. ẹ nídìí kẹ́ ẹ lọ gba tíkẹ́ẹ̀tì o ẹ nídìí kẹ́ ẹ gba físà ẹ nídìí pásítọ̀ọ̀tì kẹ́ẹ̀kan ra gbé mọ́ríwá látàyè kalẹ̀ kẹ́ẹ̀kan gá sóní gàǹbàrí tàbọ̀kadà ẹjẹ́ àgbọ̀ bó ṣe wí. ẹ ìgbọ́n tó lọ sọ ni ọlọ́run nílẹ̀ ọ̀rọ̀ ẹ ká yẹ ọmọ àdúgbò ni mo ṣe fi yọ ṣe ìbàdàn láàánú kẹ́ẹ̀sì gbọ́dọ̀ àdáyẹ lọ kọ́ ọ́ dẹ̀ gbogbo tẹ̀ wá lọ sáúdí tẹ̀ wá lọ kẹ́lẹ́kẹ́ òfurufú àǹgá tẹ́lẹ̀ wá lọ ọbẹ̀ gẹ́gẹ́ jẹ́ sọ fún yé ọlọ́run ẹ̀ wọnú mara sí ẹ̀jẹ̀ ní ìfàyàbalẹ̀ gbogbo ìtẹ́ ẹ lọ ọbẹ̀ ní ayébalẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ jẹ́ bọ̀ ó ṣe kàábà ní kàábà èèyàn tẹ̀lé ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tí ń jẹ́ kàábà ti kú tán àwọn ọ̀tá àmẹ́bí ní ń darí kàábà ní èsì ibi bọ̀ lọ rẹ̀ tí ìṣe bọ́ọ̀lù gbọ́nu ṣé wọ́n jẹ́ ni ọlọ́run ní ẹ̀sìn kàábà tó yẹ naam ibi tí abadé ní àná nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ gbọ ohun ìlẹ̀rọ̀ dáadáa mo lérò pé ẹ ti gbọ́ báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣubú léra wọn ni ó ti ọrọ tó ṣubú léra wọn a ti yà sọ́tọ̀ọ̀tọ̀ báyìí o ìkìdá ọrọ ìlẹ̀rọ̀ lẹ ti gbọ ní kọ̀ọ̀kan èjèèjì o hmm. ní ìsìn a wá fẹ́ tẹ̀síwájú. ilé rọ̀ ó ní nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́run bá bú ẹ̀rìn gbàgàdà ẹ̀jẹ̀ àgbọ̀ bó ṣe sọ. àwa o tún bá sọ o tún gbọ́ ń bù àwa lọ ọ̀nà òdòwú ẹ̀yẹ ọlọ́run ní ọlọ́run bú ẹ̀rìn sẹ́mu. àwa. ọlẹ́nìkan ọ́ ọlọ́run lu ẹnìkan whatever mi ò mọ àwọn onítọ̀hún ọba ní ọba ìyẹn lọ fi wá bú ẹ̀rín gbàgàdà ẹgbọ́n lẹ́ẹ̀kan sí. o tún bá sọ o tún fọ́ mú ọba ní ọ̀nà ọ̀dọ̀wọ́ ẹ̀yìn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n bẹ́ẹ̀ ní sẹ́mọ̀. so ìyẹn nìyẹn àwọn ọmọ rí ní bú lóní gàmbàrí ní ìsinmi so ìyẹn o tó báyìí òun ni ọ̀rọ̀ tó ti sọ pé ọkọ̀ sọ́nù ọ̀rọ̀ rẹ̀ pé ò sí ànábì ọlọ́run mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí ànábì tuntun mọ́ ó ní ṣùgbọ́n tọ́lọ́run bá wá sọ pé òun lòun sọ òun lòun sì kó jẹ́ kí láti sí i. tọ́lá bá wá gbé òun dìde tó wá sọ òun di ànábì tó gbé òun dìde bó ṣe gbé ànábì Muhammadu dìde tó gbé òun dìde bó ṣe gbé Musa dìde ta ló ń tọ̀ tí ó sọ pé ntọ́ lọ́n ṣe ò da ẹ̀já gbọ́ bó ṣe sọ̀rọ̀ ẹ̀dà ànábì Ọlọ́run. Ọlọ́run ni màá wí bẹ́ẹ̀ níbi ìsànàdọ̀ Ọlọ́run ọ̀sánàdì lẹ́yìn ànábì Muhammad Ọlọ́run sọ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ lórí yín lú ọbátúnlọ́lẹ̀ bí ìmọ̀ ìjẹ́bílẹ̀ ṣe fẹ́lú ẹkú ni ọlọ́run ọ̀bẹ̀ ṣe kan ó tó wá sí padà mìíràn ti yín bẹ̀ sẹ́yìn lẹ́bàá dá yé mi sẹ́yìn ti dáa mà ẹgbẹ́ mi wọ́n mà ọlọ́run ló ní màá wẹ́ nbí sànàbí ọ̀wọ́n ọ̀sánàbí ìbẹ̀mọ̀ lẹ́yìn àmọ̀ ìbí Muhammad ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ kò sí ẹ́ lórí yín lú ni ọbátúnlọ́lẹ̀ bí ìmọ̀ ìjẹ́bílẹ̀ ṣe fẹ́lú ọlọ́run mọ̀ fẹ́ ṣe kan o tún wá ṣe padà ìnira ti yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ padà yé mi bẹ́ẹ̀ ti dá ma ni wọ́n ma ọlọ́run ló ní ma wí bẹ́ẹ̀ níbi sànàbí ọlọ́run ọ̀sánàbí ìdìmọ̀ lẹ́yìn àbẹ̀bí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ kò sí ẹ lórí yín ni bẹ́ẹ̀ ni ẹ kú ni ọlọ́run fẹ́ ṣe tún ṣé ẹ ti ká mọ̀ ẹbí mi wọ́n mọ̀. bó ṣe sọ̀rọ̀ ẹ̀dá ànábì ọlọ́run nìyẹn o ó ní ọlọ́run lọ sọ pé ànábì lòpin àwọn ànábì wa ànábì wa Muhammad ní òpin àwọn ànábì ọlọ́run ó ní tọ́lọ́run bá tún wá sọ pé ìwọ ọ̀lẹ̀rọ̀ ìwọ náà ti dànábì daniel sọ pé tọ́lọ́run ṣe òun dáa bó ṣe sọ̀rọ̀ ẹ̀ di ànábì lẹ ti gbọ́ yẹn o tòótọ́ bá sọ pé òun ò pera òun lánàá ibi ìrọ́ ló ń pa o. òun dètè ni o òun dọ́gbọ́n ni o. náà ṣe wá rí ibi tá a wá bá dé yìí ọba lápẹẹrẹ báyìí o ó ní àpẹẹrẹ ó ní àpẹẹrẹ ilẹ̀ rọ̀ nájímù ọla, ọmọ Ìlẹ̀rọ̀ ó ní ànábì Muhammadu ní òpin àwọn ànábì Ọlọ́run ìwọ yìí kan náà ló tún wá ń sọ pé tọ́lọ́n bá pa ìyẹn rẹ́ tọ́ bá pa ìyẹn rẹ́ tó ẹ̀ di ànábì rẹ. Daniel sọ pé ntọ́lọ́n ṣe wọn dáa ní hmm. ọ ni pé tàbá ní kò sí nǹkan tọ́lọ́run bò lè ṣe. àwọn nǹkan kan ń bẹ tó ti wà nínú àdéhùn ọlọ́run fún àwọn ẹ̀dá rẹ̀ kò ní yí padà. kò sí nǹkan tọ́lọ́run bò lè ṣe àti àwọn àdéhùn tọ́lọ́run bá ti bá àwẹ̀ ẹ̀dá rẹ̀ ṣe kì í forí gbárí kì í forí gbárí lódodo ni wípé lábẹ́ pé kò sí ntọ́lọ́wọ́n bò ó lè ṣe ó tún lè gbé wọn náà dìde gẹ́gẹ́ bí ànábì ṣùgbọ́n lábẹ́ pé ọlọ́run bá ti ṣèlérí pé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì Muhammadu kò sí ntọ́lọ́wọ́n bò ó lè ṣe yẹn kò ní lọ forí gbá àdéhùn tọ́lọ́wọ́n bá ti báyé sí wọn. so má dàpọ̀ kò sí nǹkan tọ́nà bò ó lè ṣe kò túmọ̀ sí wípé kọ́lọ́ ń sọ ìyá rẹ dìyàwó rẹ kọ́ máa bá sùn. àbọ̀mọ̀ pé nu kùràhán ọlọ́run bá ṣe léèwọ̀ bá a wọn ọlọ́run bá ṣe ọmọ ẹni léèwọ̀ bá a wọn ọlọ́run bá ṣe arábìnrin ẹni léèwọ̀ bá a gbọ́dọ̀ sọ dáyà sọ́ọ̀bù a sọ pé kò sí sọ́nà o le sọ ya rẹ di ìyàwó rẹ so ti rí bá ní ìsìn wípé ìgbàkigbà tá pe bá ń sọ pé inna Allaha ala kulli shay'in qadir dájúdájú Allah subhanahu wa ta'ala alágbára ni lórí gbogbo nǹkan ìyẹn ní tá a bá tún sọ pé yaf'alu ma yasha ó máa ń ohun tí ó bá fẹ́ fa'alu lima urid ó máa se ṣe ohun tó bá fẹ́ gbogbo àwọn àyà tí sà ń sọ wípé agbára ọlọ́run ọba unlimited ni pé kò lópin tóun ti bá gbára rẹ̀ ò ṣe lópin yẹn agbára yẹn ò ní kọlu àwọn ọ̀rọ̀ kan tó ti yanjú nínú ọ̀rọ̀ tó yanjú ni wípé èèwọ̀ ni kọ́mọ ó fẹ̀yà rẹ̀ tàbí kíyà ó fẹ́ ọmọ tàbí kí bàbá ó fẹ́ ọmọ rẹ̀ tàbí kọ́mọ ó fẹ́ bàbá rẹ̀ ó ti yanjú so ọ wá ní sọ pé kò sí tọ́lọ̀ ọ̀bọ ò lè ṣe pé tọ́lọ̀ bá sọ ọmọ ẹ̀dì aya rẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jíjẹ́ òpin àwọn ànábì ọlọ́run ó ti yanjú ọlọ́run lágbára kó tún gbànà bí wá kó tún gbànà bí wá kó tún gbànà bí wá ṣùgbọ́n kò ní ṣe bẹ́ẹ̀ tó ti yanjú ẹ̀ ó ti yẹ ká mọ̀ pé Muhammad bin Abdullahi sallallahu alayhi wa sallam òun ní òpin àwọn ànẹ́bì tó o lè sọ̀rọ̀ ẹ̀dà ànẹ́bì máa wa lọ́wọ́ ṣe wá rí gbogbo táwa ń bá bọ̀ láti àná títí dàsìkò yìí à ń fẹ́ràn jẹ̀ka lọ́wọ́ ni o ẹ fẹ́ràn jẹ̀ka nìyẹn o ilẹ̀ rọ̀ ó wá ọfọ́gbà ayọ̀gà nígbà tó wá fọ́gbà ayọ̀gà inú mi wá dùn pé ah, ọmọ ọ̀dà báyìí o ntí mò ń fẹ́ gan-an ló ṣẹ̀ṣẹ̀ sọ yìí o gbogbo tó ti ń bá bọ̀ tẹ́tẹ́lẹ̀ yẹn ìrúnrún ni ìtọ́ wa sọ ní ìsinyìí òun ní ojúlówó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ bó ṣe sọ. ó ní gbogbo tẹ́ ìwúlẹ̀ ń halẹ̀ halẹ̀ fẹ́ pariwo òbí kì í sí gan-an nígbà kẹ́ ẹ̀ ṣe kẹ́ ẹ̀ mọ́ ni níbẹ̀ ló kò á ní. olùsẹ́díọ̀mù làámù tó máa fẹ́ bẹ̀rẹ̀ kiri àwọn àgbègbè ayé jọ bẹ́ẹ̀ èyí àfọwọ́ àkójọ mi náà dúró mi kan bí musa àdìbá náà ṣe dúró mi kan ẹ wà sọ̀rọ̀ tó bá jẹ tẹ́fẹ́ sọ́npa mi pẹ̀lá lè bùn èyí wà náwó sọ́lọ́ sẹ́mà ìwà ọlọ́run àwọn àtàyà tó ní aka ìgbọ́n ọlọ́run kọ́ máa báwọn aláwòsí àwọn òkúrọ̀ wọ́n bá pè mọ́ bájú òkúrọ̀ kí ló gbé nínú bẹ́ẹ̀ wọ́n bá pè bájú òkúrọ̀ kí ló gbé nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ti ń bọ̀ nù ẹ̀ máa retí. ohun tí dẹ̀rọ ń sọ ni wípé gbogbo àwa tá à ń takò òun ẹni tó bá tó bẹ́ẹ̀ nínú wa ẹni tó bá tó bẹ́ẹ̀ tó dára ẹ̀ lójú kó jẹ́ ká lo nǹkan tọ́lọ́wọ́n bá sọ nínú súrà Ali Imran Quran chapter three verse sixty one pé kájọ jáde ká bọ́ síta gbangba ká wá wọn ra wa lépè kẹ́ni tó bá ń parọ́ kí parun ó jẹ́ tiẹ̀ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i. kó ní gbogbo tẹ́ ìwúlẹ̀ halẹ̀ halẹ̀ tẹ́ pariwo òmé kì í sí gan-an níbẹ̀ kẹ́ ẹ ṣe ẹ mọ́ ni níbẹ̀ ló wà á ní. olùsẹ́ bí ọ̀mù làámù tó bá fẹ́ jù nàìjíríà àwọn àfẹ́ gbogbo ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn ebe wà kójọ omi kan musa àdìfá náà ṣe omi kan. ẹ wà sọ̀rọ̀ tó bá jẹ ẹgbẹ́ mi ìbùn wà náwó sọ́lọ́ sẹ́mà ìwà ọlọ́run ọgbà ìdíwájú kúrò kí ló gbé iná mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ti ń bọ̀ nù ẹ̀ máa retí. tọ́yì ìdẹ̀rọ ti gbé challenge ìpèníjà ó ti jù síta báyìí gbogbo ẹ̀yin àfáà ìmáàmù Ìbàdàn sẹ́ẹ̀sùn abẹ́ẹ̀ ti jí gbogbo ẹ̀yin leaks of imam and alifas gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ súnà ah, ẹ̀yin tàdọ́múnù ẹ̀yin tmc ẹ̀yin mss ẹ̀yin tàáwúnù gbogbo yín tẹ́ ẹ ti jí báyìí ìlẹ̀rọ̀ ní ẹ̀ ń bá tó bẹ́ẹ̀ nù yín ó jẹ́ káwọn jọ pàdé níta gbangba káwọn wá wọra àwọn ní làánà ìṣẹ́bílé. gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ ti gbọ́ báyìí tá àfáà rẹ̀ ò bá gbọ́jọ́ gbọ́rọ̀ yìí o ìlẹ̀rọ sọ pé ẹ̀ ń bá gbà pé orí irọ́ lòun wà kó jẹ́ káwọn mú ọjọ́ táwọn bọ́ sí àárín ìlú gẹ́gẹ́ bí fíráúnà ṣe kó àwọn onídàn rẹ̀ àti Músà jáde ní àárín ìlú. tí gbangba wá dẹkùn tí kedere bẹ̀ wò. ẹ̀yin àfa mo fún yín ní ẹ́skúùsì pé ọ̀rọ̀ yìí bóyá ẹ̀ tí ì gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fún yín ní ẹ́skúùsì. gbogbo ẹ̀yin tó bá dá sí pé ẹ bá sọ pé ilẹ̀ rọ̀ ń parọ́ tẹ́ ẹ̀ tí gbọ́rọ̀ tó sọ yìí mo fún yín ní ẹ́skúùsì tẹ́ ẹ ti gbọ́ bọ̀t látàlẹ́ yìí lọ ẹ ti gbọ́ mo fẹ́ máa rí pé mo ti ṣetán màá bá ilẹ̀ rọ̀ ṣépè mo fẹ́ máa gbọ́ látẹnu yín èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fọlọ́ntíà ẹ̀mí mi fọlọ́hùn ilẹ̀ rọ̀ <laughs> tọmọdé kò bá dá ọ̀tún mọ́ yàtọ̀ sí òsì àgbà ó sọ fún un pé ọ̀tún rèé òsì rèé o. Si sọrí ń tọ́ dáwọ́lé yìí pé ká ṣe mùláhánà mo tẹ́wọ́ gbà lódìdí bá a máa tẹ́tí gbọ́ mo tẹ́wọ́ gbà mùláhánà mùbáhálà tó o pèpè fún yìí à ìtẹ́mi fẹ́ gangan nìyẹn ntí mò ń fẹ́ gangan nìyẹn o àwa àwọn ara wa lépè wá tẹ́tí gbọ́ pépè náà ó sì lọ mo wá fẹ́ rọ̀ ọ́ dákun mo fẹ́ rọ̀ ọ́ ni o fẹ́ rọ̀ ọ́ má ṣe bí ìjọ amadíyà o ìjọ amadíyà ìjọ kèfèrí amadíyà wọ́n sá nígbà tí mo ní kájọ wá ṣépè ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn mo ní kájọ ṣépè tó bá dá sí pé àwọn ni wọ́n ń parọ́ tàbí àwọn ni wọ́n ń sọ òdodo kí ègún ọlọ́run kọ́ mọ bókù rọ̀ ìjọ amadíyà wọn sá látìgbà náà wọn ò lè bọ́ tàbámi ṣe dìbẹ́tì. bákan náà wọ́n ń pẹ́ nìkan ní Jamiu Adégúnwà lẹ́kọ̀ọ́ àti agbẹ́sìga àjọ ní dáálọ́ọ̀gì lórí àdéhùn pé a ṣe mùbáhálà tá parí ẹ̀ tán wọ́n gbà kí n tó kú Ìbàdàn mo dẹ́kọ̀ tán a ṣe dìbẹ́tì tán igun kìíní ò gbà fún gun kejì mo ẹjẹ́ àfẹ́pè yanjú ẹ̀ ìgbà náà ni agbésìgá fárígá ó ní ha kò sí ní tọ́jọ́ márùn èpè ń bi eléyìí o kí n mọ̀jà wọn ra wa lépè o àáyà èpè tó sọ̀kalẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì ni àwọn náà sá tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù ó bà á ẹni tí ń parọ́ mọ̀ pé òun parọ́ ẹni tó ń parọ́ ọmọ pé òun parọ́ ìwọ tó o bá ṣe tán láti jẹ́ pé ìlẹ̀rọ̀ lórí èpè tó ní ká wá ṣe ìdákun tètè pè mí o pé wọ́n náà rẹ́dì torí pé a fẹ́ kí ayé mọ òdodo a fẹ́ kí ayé mọ òdodo lórí ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ ẹ̀rí káwọn ra wa lépè. láti mọ igun wo ló ń parọ́ ó wà nínú alukur'an nínú súra ali imran quran three verse sixty one ibẹ̀ ló wà. ẹ jẹ́ kí n ka àyà náà jáde àti àkọlé tí mo fẹ́ fún pé ìṣẹ́bilé. tí ìlẹ̀rọ̀ mú àbá rẹ̀ wá bí ìṣẹ́bilé náà yóò ṣe lọ nìyí tí ìlẹ̀rọ̀ kò bá sá ẹ̀rí ìṣẹ́bilé láàrin olódodo àti òkùrọ́ Allahu Ta'ala sọ pé fàmánì ha ajáka fíhì min ba'di min ba'di ma ja'aka minal ilmi nítorí náà. ẹni tó bá dà ọ́ níyàn lórí ọ̀rọ̀ náà lẹ́yìn tí ìmọ̀ ti dé bá ọ tán fakul sọ pé tààlà ó ẹ máa bọ̀ nọ́díwù àbúná àná ọyẹ ẹ máa bọ̀ tá pé àwọn ọmọ wa àwọn ọmọkùnrin wa wa àbúná àkùn àti àwọn ọmọkùnrin yín aláwòdà kọ ọmọkùnrin àtọmọkùnrin àtọmọbìnrin tó o bá ti bí ló kó jáde lẹ̀rọ̀ o ti lọ́ọ́ fẹ́ wọn rẹpẹtẹ ó sì bí wọn rẹpẹtẹ ó ti fẹ́yàwó tó ti lé ní fọ́ọ̀tì lọ́gọ́ta àjọ wọn ra wa lépè gbogbo ìyàwó ogójì rẹ yẹn àtàwọn ọmọ tó o ti bí ó kó wọn jáde èmi ní ó kó wọn bá tèmi náà jáde bọ́lọ̀ ṣe fún mi mọ́. ọ̀rọ̀ ti di èpè báyìí láàrin èmi àti ilẹ̀ nígbà tá a ní kíjọba ó dá sí ìjọba ò dá sí i. àmọ́ tí ń bẹ láàrin ìjọba àtìlẹ̀rọ̀ àmọ́ tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì. ọlọ́rẹ̀ ò ṣe tó báyìí ọlọ́rẹ̀ lọ́jọ́ àgbọ̀ wípé wọ́n ń fi ọmọ ọdún mẹ́sàn-án lọ́kọ ní ọjọ́ tí gómìnà wa Ṣèyí Mákindé tó fi lọbẹ̀ fún ara rẹ̀ ọ̀wọ́ pé wọ́n ń ṣèèní àwọn wèrè mọ́lẹ̀ ń bẹ̀ gómìnà gbọ́ àti commissioner of police ẹ lọ ọbẹ̀ ẹlẹ́ẹ̀dàbẹ̀ wò ó kó tó di pé àwọn kan dìde pé à sẹ́ńtà yìí wọ́n fi ń rọ àwọn ọmọ nǹkan lé ní ṣùgbọ́n wọn ò tẹ̀lé ìlànà tíjọba gbé kalẹ̀ ìyẹn ni pé wọ́n fẹ́ ṣe ń tó dáa ṣùgbọ́n wọn ò gẹ́ẹ̀tì sísẹ́mù tí wọ́n gbà ṣe é láti gbà yìí gómìnà ẹ ti ń gbọ́ ní tílẹ̀ rọ̀ dánwò ẹ ti ráàyè lẹ̀rọ̀ kọmíṣánná pólíìsì ẹ̀yìn náà ti ń gbọ́ ẹ ti àti ìgbọ́pẹ́ ẹ lọ ọbẹ̀ táwọn èyí lórí tẹlifíṣàn àti ìgbọ́. báràkà tí wọ́n fẹ́ rẹ́ẹ̀pù ní ọ̀nà mọ́níyà tí wọ́n pa ẹ̀mí kan ló bọ́ ń bẹ̀ ń pápápá ẹ ti lọ ọbẹ̀ ẹ wo iye ẹ̀mí tí ilẹ̀rọ sọ pé ń bọ́ sọ́dọ̀ ọ̀hún látìgbà yìí torí yọmí ti ń sọ tẹ́mi náà ti ń sọ ni mo sọ wípé àmọ́ ti ń bẹ láàrin ìjọba àti ilẹ̀rọ díàfọ̀ àṣìlè fọ́ọ̀sì ìjọba pé kó gbégbèsè ọ̀hún tá a ń sọ yìí ṣùgbọ́n ìjọba ole ní ká mọ̀ pé láàrin ara wa o. ọ̀nà míì nìyẹn gbà yanjú ọ̀rọ̀ lẹ̀rọ̀ òun fúnra ara rẹ̀ ló sọ pé ẹ̀ ń bá mọ̀ pé rọ́lò òun pa ọbọ̀ bọ́ káwọn jọ wọn ra àwọn lépè èmi wá sọ wípé èmi ṣe wa lépè rèé ni mò ń kà lọ́wọ́ yìí tààlà o ẹ máa bọ̀ lọ́dínwó àná a pe àwọn ọmọ tiwa wá àtàwọn ọmọ tiyín wànísà àná àti àwọn ìyàwó wa wànísà àkùm àtàwọn ìyàwó yín wà á ń fúsànà àtàwa gangan fúnra wa wà á ń fúsàkùm àtẹ̀yìn náà fúnra yín. èmi ó jáde pẹ̀lú àwọn ìyàwó mi àtàwọn ọmọ tí mo ti bí ilẹ̀ rọ̀ oníyàwó forty something gbogbo àwọn ìyàwó rẹ yẹn ó kó wọn bọ́ ọ̀ta àwọn ọmọ tiẹ̀ náà ó kọ́ wọn bọ́ọ̀ta thumma nabtahil thumma nabtahil lẹ́yìn náà a wàá ṣàdúrà ìparun lórí òkùrọ̀ láàrin wa. fanajiyal la'nata Allahi ala likazidin a wàá tọrọ ibi dandan ìgbéjìnà sí ìké àlọ́ ò kí ó máa jẹ́ ti àwọn òpùrọ̀ ìlẹ́rọ̀ mo ṣetán fún ọ o inú mi ti ẹ̀dùn gbà mo gbọ́ tó sọ bẹ́ẹ̀ pé a ó ti dá a báhùn bíjọba ọba dá ọ lóhùn ọlọ́run ọba tí kì í jẹ́rìí òpùrọ́ ó ń bẹ lókè sámà ó ti gbé lánàá èpè ó ti gbé kalẹ̀ tá mọ òpùrọ́ àti olóòótọ́. ẹ̀rí èpè nìyẹn o wàá máa gbọ́.